Opomulero, pomulero, opomulero, pomulero, opomulero, opomulero TV. Ẹ dàbọ̀, ah, àṣẹ ni mọ̀mọ́ yìí o, ẹ dàbọ̀, àṣẹ ni adé ń ju àárẹ̀, mọ̀mọ́ yìí o, ẹ dàbọ̀. Ifá is not about philosophy alone. Ẹ̀pẹ̀gà a Baptist pastor. He gave a lecture at the University of Ibadan in 1987. And there he made a claim, Ifa is not a religion but contains religion. Ifa is not philosophy but contains philosophy. Ifa is not science but contains science and profound science. I am intrigued by what Professor Sophie Oluwole said. She said that Ifa is not religion, but there's religion in Ifa. Ifa is not philosophy, but there's philosophy. And she went on and on poetry, literature, and all that. If there is mathematics in Ifa, there's literature in Ifa, there's philosophy in Ifa, it bears resemblance to the fact that knowledge is whole. Knowledge is just whole. òyìnbó ló dà wá lọ́kàn rú torí pé fún òyìnbó bí gẹ́gẹ́ bí ọlọ́run làwọn rí Saturn torí ẹ̀ náà ṣe pé ọjọ́ kan ní Saturday Saturday wọ́n gbà yìí pé ọlọ́run ni oòrùn torí ẹ̀ náà ṣe pé ọjọ́ kan ní Sunday day of the sun wọ́n gbà wípé ọlọ́run ni òṣùpá torí ẹ̀ náà ṣe pé ọjọ́ kan ní Monday ìgbà tí wọ́n wá dé àárín wa tí wọ́n rí wípé à ń sọ̀rọ̀ Ọ̀rúnmìlà a pè lórí ìṣà wọ́n ní àwọn láti jẹ́ pé Ọlọ́run ni àwọn òrìṣà yẹn báwo la ṣe lè pe ẹni tí a mọ̀ ìyá ẹ̀ a mọ̀ bàbá ẹ̀ a mọ̀ ìlú ẹ̀ báwo la lè ṣe pè yẹn ní Ọlọ́run now all these other so-called gods are supposed to be his disciples o Ògún. So, Ogun is supposed to be the patron of smiths. Is it a mere coincidence that Ogun is worshipped with a lubricant? That the, the, the, the essence of metal work in Yoruba land, That that will scientifically, from a metallurgical point of view, will preserve it. And that sounds like religion to anybody. That to me is pure science. Èmi gba nǹkan tí ìyá sọ o. Ifá kì ṣe ẹ̀sìn. Ẹ̀sìn wà nú ẹ̀ ni. Ifá kì í ṣe ìṣirò. Ìṣirò wà nú ẹ̀ ni. Ifá kì í ṣe ọgbọ́n àmúṣe. Ọgbọ́n àmúṣe wà nínú ẹ̀ ni. Ọgbọ́n àmúṣe as technology. Ifá kì í ṣe ìmòye. ẹ̀kọ́ ìmọ̀ye philosophy ẹ̀kọ́ ìmọ̀ye wà nínú ẹ̀ ni ifá kì ṣe ewì ewì wà nínú ẹ̀ ni the problem of western intellectualism is that having broken knowledge down into these themes into these dimensions into these sub sections, and having mastered some of these subsections there is a need to reintegrate knowledge back into the whole. Of course, because it becomes almost impossible to really master knowledge in these departments. That is why, after studying physics for many years and studied chemistry for many years, we had to develop the discipline of physical chemistry. Have to, haven't studied biology for many years, studied chemistry for many years, we now find that there are certain elements of knowledge at the intersection of chemistry and biology. That was why the uh, uh, discipline of biochemistry was developed. A ní láti túnra wa mú gẹ́gẹ́ bí ìran Yorùbá ká má bàa sọ nǹkan tó ṣe pàtàkì dànù. Àwọn tó bí wa wọ́n ti ṣe Eh, wọ́n ti ṣètò ẹ̀kọ́ ìjìnlẹ̀ sínú gbogbo àwọn kinní yìí ìmọ̀ tó dẹ̀ wà ń bẹ̀ péye ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tó wà ń bẹ̀ ẹ̀kọ́ ìjìnlẹ̀ science tá à ń sálé kò tí ì mọ̀ the average Nigerian Yoruba mathematician does not know enough about Ifa to be able to see the mathematical elements in Ifa the average Yoruba chemist does not know enough about Ifa there is, as it were, a structural distraction that ensures that once you go to study any of the sciences from a Western standpoint, you will become as far as possible from the traditional knowledge. And that is why we think these things are religions. Our Yoruba I think ń gún abẹ́rẹ́ a ti gbẹ́rẹ́ àjẹsára kóyìnbó tó mọ̀ nípa àjẹsára ṣọ̀pọ̀nná movement was engaging inoculation when Europeans were still bloodletting bloodletting is leaking blood out like you leak eh, engine oil from your car so that it can work well they they cut you and leak bad blood out because you are sick there, and they hope that will make you feel well the Yoruba's word for smallpox is ṣọ̀pọ̀nná and somebody thinks that is a religion. And I have seen a lot of the mathematics in IFA because I was privileged to have studied IFA as a 15 year old in Methodist High School, Ibadan. So, the little I know of the mathematics in IFA, I can, I can say that. So, we invite others that know the other elements in IFA to tell us, then we will not continue to treat IFA as religion and then run away from it because we have adopted other religion. So we need to rethink ó yẹ ká sọnù ká má bàa sọ àpò ìyàkọ́rùn.